الحمد لله الذي بنعمته تتم الصالحات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد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 àsìkò dúpẹ́ fún lẹ́ẹ̀kan sí tó ṣe wá lọ́kàn nínú ọmọlẹ́yìn anábà Muhammad sallallahu alayhi wa sallam. àwọn èsì tí àwọn olùmọ̀wá kọ nípa ṣẹfẹ́à ìsìpẹ̀ inú èèyàn sì dádùn ipe èèyàn jẹ́ mùsùlùmí èèyàn jẹ́ ọ̀kan nínú ọmọlẹ́yìn àjọyọ̀ ẹ̀dá anábà Muhammad sallallahu alayhi wa sallam. kí ni táǹkì ní àṣẹfẹ́ ìsìpẹ̀ òun náà ni kí èèyàn bẹ ọlọ́run ọba wa ipe kí ọlọ́run sàánú èèyàn àbí kí kọ́ba yàn bẹ́ lọ kí kọ́lọ́run ọba sàánú èèyàn jẹ́ kí ọjẹ́ yàn àbẹ́ni tí a ti ń jẹ kí wọ́n mú kúrò ìṣìpẹ̀ nínú sẹ̀ríà islam ìṣìpẹ̀ ó pín sí ọ̀nà méjì ọ̀kan nínú méjèèjì òun náà ni shafa'atul manfiyya ìṣìpẹ̀ tí ò ní wáyé eléyìí tí ò ní ṣẹlẹ̀ rárárárá ìṣìpẹ̀ yìí òun náà ni ìṣìpẹ̀ tí májàmú méjì ò pèsè lára alákọ̀ọ́kọ́ òun náà ni al-idhnu lish-shafi'i tó ti pọ́ lọ́wọ́ ọba ọ̀yọ̀ǹda sẹ́ni tó fẹ́ sí pẹ̀pẹ́ kó ṣe é irú sì pẹ̀lẹ́ ò lè wáyé tọ́lọ́wọ́n ọba ọba yọ̀ǹda ike kí wọ́n sí pẹ̀ kò sẹ́ni tí ó lè sí pẹ̀ sẹ́nìkan níwájú ọlọ́run bá dídọ́ gbé ìlànà òkè yà kejì ọ̀nà ni àrẹ́wọ̀ lẹ́lẹ́mẹ̀ṣọ́ọ̀rẹ́lẹ́ kọ́lọ́wọ́n ọba yọ̀nù àrẹ́wọ̀ lẹ́lẹ́mẹ̀ṣọ́ọ̀rẹ́lẹ́ kọ́lọ́wọ́n yọ̀nù sẹ́ni tí afẹ́ sí pẹ̀lú ọlọ́run ti yọnu pé kí wọ́n sí pẹ̀lú ọlọ́run yọ̀ǹda kó sí pẹ̀lú kọ́lọ́run wa yọnu sẹ́ni tí wọ́n fẹ́ sí pẹ̀lú náà pé wọ́n sí pẹ̀lú. irú eléyìí òun náà lọ́rọ̀ wá ń parí pé fama tanfa'uhum shafa'atu shafi'i ìsìnkú àwọn olùsìnkú oníṣẹ́ wọn láǹfààní jọ gbẹ̀dẹ̀ àlùkìyà torí kọ́lọ́run wọ̀ yọ̀ǹda kó sí pẹ̀lú bákan náà ọlọ́run sì yọnu sí pẹ̀lú. ọlọ́run bá sì sọ pé wala yashfa'una illa liman irtada wọn ò sì ní í sí pẹ̀sẹ́ nìkan àyàfi sẹ́ni tọ́lọ́run bá bá yọ́nú sí bẹ́ẹ̀ ni ẹni tọ́lọ́run bá bá yọ́nú sí kò sẹ́ni tó lè sí pẹ̀sẹ́ ọlọ́run bá tó sọ yìí pé. من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة ẹ̀ná nínú tọ́lọ̀ wọn fún yín tí ojú ọ̀nà ọlọ́run síwájú kọjọ́ kan tó dé ọjọ́ tí ò ní sí káràkátà nínú ẹ̀ kan sì lè sọ̀rẹ́ kan láǹfààní tí ó sì sí ìsìnkú nínú ẹ̀. ṣùgbọ́n ìsìnkú ẹlẹ́ẹ̀kejì náà ìsìnkú tó ti rẹ̀ rinlẹ̀ náà ìsìnkú tó ṣe mí ويملكه سبحانه وحده أبي ويملكها سبحانه وحده ولا ذلك قلنا له سنك قالوا لي له قلنا نسكوا إليه تقول الله ọyọ̀ǹda ìgbé kásẹ̀ ó sì yọnu sẹ́ni tí wọ́n fẹ́ ṣe fún un. tí mẹ́jọ̀mú méjì bá ti pé lára àsìpẹ́ ìsìpẹ́ ọ̀dẹ̀ ìjọ wáyé ọlọ́run sọ nínú àkùrán ó ní ọ̀kẹ́ mi mẹ́lẹ́kìn في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى ملو ملو أو ملائكة بين السماء تسكي سكيوا kò lè ṣe kankan sẹ́ni sẹ́nìkan láǹfààní ẹ̀yàn tó lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó bá yọ̀ǹda sẹ́ni tó fẹ́ ikú kó sí pẹ̀ tó sì yọnu sẹ́ni tó fẹ́ sí pẹ̀ sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó sì àfihàn pípé ìsìnkẹ́ wà lórí ṣeréṣeréṣeréṣe kọ́dà eléyìí tí a rí mú wa nínú àwọn àsìkò tí ń bẹ ọlọ́ọ̀dì oríṣi ìsìnkú mẹ́sàn-án alákọ̀ọ́kọ́ nínú àwọn àsìkò yìí oná là ń pè ní ash-shafa'atul eléyìí tó tóbi nínú àwọn àsìkò yìí oná sì ní ìsìnkú eléyìí tó kárí jù ìsìpẹ̀ tó kárí ju gbogbo ìsìpẹ̀ yòókù lọ òun náà ni ìsìpẹ̀ ńlá eléyìí tó ṣe pé kò sí sẹ́lómìn àyàfi fáànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kò sánàbí tí ó rí ṣe nínú àwọn ànábì Ọlọ́run wọn náà ti mà pípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n fi Islam sílẹ̀ wọn ò ṣe nǹkan míì tó yàtọ̀ sí Islam ni wọ́n ń ṣe èròǹgbà ọ̀pọ̀lọpọ̀ nínú wa òun náà ni káwọn ẹni tí àwọn ń tẹ̀lé àwọn ẹni tí àwọn ń tọ ojú pọ̀nà wọn wọ́n sì pẹ̀ sáwọn tó bá di jọ́gbìn ní alùpùpù wọ́n kó àwọn rẹ́rẹ́ ó ti nú àlùjẹ́nà fáwọn náà dání tí ó sórí rẹ̀ ńlọ́sọ̀pọ̀lọpọ̀ dání tí ń sìn kàmí lọ́yàtọ̀ sí islam iná ló sì sọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí aláǹjọ́sìn islam tọ̀sọ̀ wọn di aládàádáálẹ̀ nídìí ẹ̀sìn ọlọ́run lórúkọ fáwọn táwọn lọ bá táwọn tó ń ṣe táwọn ń ṣe yẹn àwọn náà lẹni tó sì pẹ̀ fáwọn tó bá di jọ́gbìn ní alùpùpù táwọn fi rálùjẹ́ náà wọ̀ ní ìrọ̀ ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ eléyìí tí imaamu muslim rahimahullahu ta'ala tó gbé jáde nínú sahihi rẹ̀ láti ọ̀dọ̀ abu huraira radiyallahu anhu ó ní wọ́n gbé ẹran kan wá sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n wá mú ẹsẹ̀ ẹran yẹn àdídì apá rẹ̀ wọ́n náwó rẹ̀ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n sì lánàá bí nífẹ̀ẹ́ sí kọ́ máa jẹ apá ẹran ìgbà tí wọ́n náwó apá ẹran eléyìí tí wọ́n ti yan wọ́n náwó rẹ̀ sanabi sallallahu alayhi wa sallam anabi rọra já díẹ̀ jẹ́ mbẹ́ anabi wa sọ yìí pé ana sayyidun nasi yawmal qiyama èmi la síwájú àwọn èèyàn tó bá di jọ́ pé ndal qiyama wa hal tadruna bima dhalik ǹjọ́ wa yé yín kí ló fà á tèmi ó sì jẹ́ aṣíwájú fún àwọn èèyàn tó bá di jọ́ pé ndal qiyama ìtì abájọ jọ wa yé yín àbí òye yín anabi wa ń sẹ̀láyé fún wa ọlọ́lọ́wọ́n bó kó àwọn èèyàn jọ. tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alqiyam ẹni àkọ́kọ́ àtẹni ìgbẹ̀yìn nínú àwọn èèyàn yóò kó wọn jọ sí àyè kan náà yóò sì mú wọn máa gbọ́ ìpè olùpèpè ọjọ́ yìí ojú àwọn èèyàn ọ̀ràn kankan òòrùn sì súnmọ́ wọn súnmọ́ wọn jọjọ ìbànújẹ́ àti ìdààmú ìpọ́njú àti wàhálà yóò sì àwọn èèyàn títí délẹ̀ àwọn èèyàn ò ní lè ipò tí wọ́n bára wọn ipò yóò lè yóò burú pípọ̀ apá kan nínú àwọn èèyàn máa wá sọ pápá kan ipò wa ni Eri bó ti ṣe burú jáì tó ẹ̀rí ń ni ẹjẹ́ àwòwò ta ni nínú àwọn èèyàn la wa lọ tí ó sànù abáwá ti pẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa wọn ni kò sẹ́nìkan àti ká lọ sọ́dọ̀ ńlá wa anabi adam aleyhi salam a kò rí ẹ. àtẹ̀mí àtiwọ́ lọ́rọ̀ bá wí o àkórí ẹ̀rí ẹ ọ̀dọ̀dọ̀ bàbá ńlá wa anabi adam aleyhi salam nígbà tá a bá déwájú bàbá ńlá wa a máa sọ pé anta abuna ìrẹ ni bàbá wa o abul bashar bàbá gbogbo ọmọnìyàn kọlọkọtàlọ́hu biyẹdẹ ṣebí ọwọ́ ọlọ́run ọba lọ́lọ́run ọba ti tẹ̀dá rẹ̀ wọn náà sọ kọsí ìkẹmí rọ̀ọ̀hẹ̀ ó sì fẹ́ sí ọlá nínú àwọn ẹ̀mí tó dá wa amara al-malaikata fasajadu lak ó sì pa àwọn màláìkà láṣẹ pé kí wọ́n forí kalẹ̀ fún anabi adam aleyhi salam ishfa' lana ila rabbik sì pẹ́ fún wa lọ́dọ̀ rẹ̀ ala tara ma jẹ́wọ́ náà wọ́n wá rí kùtà wà nínú rẹ̀ níbí ala tara ma balaghna torí wọn náà rí ní pàjù fojú wa rí báyìí. baba ńlá wa anabi adam aleyhi salam àwọn náà wàá dáhùn pé rabbi qad ghadiba ghadaban lam yaghdab qablahu mithlahu wa lan yaghdab ba'dahu mithlahu. a ah, olùwà ẹlẹ́dàá wa ó ti bínú ìbínú kan tó pé kò bírú rẹ̀ rí sáájú tòní kò sì ní gbèrú rẹ̀ mọ́ lẹ́yìn tòní. wa innahu nahani ani shajara fa'asaytu ọlọ́run ti ti pa fún mi láti jẹ nínú èso gíní ṣùgbọ́n mo kọ̀ mo sẹ́lọ̀ mo jẹ nínú ẹ̀ nafsi nafsi tèmi tómi lẹ́rù lónìí ó tómi lẹ́rù. tonti kpọlọ ti torí jẹ baba ńlá wa anabi adam alayhi salam ṣùgbọ́n ìbẹ̀rù àsìkò tá a àti ọjọ́ tá a bára wa nínú rẹ̀ ní ọjọ́ ọgbẹ́ni alukóyàmà yóò mú kí baba máa sọ yìí pé ẹjọ́ sí àwọn sì tún rántí tó ń ti pọ́lọ́ ti rẹ̀ fáwọn torí náà idhabu ila Nuh máa lọ sọ́dọ̀ ànábì abasi gbéra ó di ànábì nígbà tá a bá anta awwalur rusul ìrẹ̀ làkọ́kọ́ àwọn aránṣẹ́ ọlọ́run lókè pẹ̀ wa sammaka Allahu abdan shakura ọlọ́run bá fún ara rẹ̀ ó pè ọ́ ní ẹrú olùfọkẹ́sọ́lọ́n lọ́pọ̀lọpọ̀ ishfa' lana ila rabbik sípẹ́ fún wa báwa sípẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run ṣàánú wa kọ́gbà wa kọ́là wa kúrò nínú wàhálà tá a bá wa yìí kó ṣe dájọ́ kó ní kálukú tiẹ̀ mọ́ ibi tó wọ́n lọ. anabi nuuha aleyhi salam ono tu dáhùn kéé bàbá ńlá wa ti ṣe dáhùn kí ọlọ́run ẹlẹ́dàá wa ti bínú lónìí o ní ìbínú kan tó burú débi ike kò bírú rẹ̀ rí tẹ́lẹ̀ kò sì tún ní bírú rẹ̀ mọ́ lẹ́yìn tóní. nuuha náà mọ̀ á tún sọ lẹ́yìn rẹ̀ kí wọ́n innahu kana li da'watan da'awtu biha ala qawmi èmi náà ń bẹ̀rù lónìí o torí pépè kan bẹ tí mo sẹ́ fáwọn èèyàn mi tó ti sábà bíi kíparun wa nàṣẹ nàṣẹ tèmi náà tó mi lẹ́rù lónìí ó tó mi subhanallah ìpètà nàbí ni wọ́n hà sẹ́ fún àwọn èèyàn rẹ̀ tó ti kún náà ló ti sábà bíi kíparun wa wọn náà lànà ni wọ́n à ń tọ́ka sí yẹn o tóbi sọ pé tó náà tó ń lẹ́rù tó ń tó ń lẹ́rù àwọn anabi ọlọ́ni ẹ àwọn anabi tọ́lọ́ wọn bá gbà fún tọ́lọ́ wọn bá ti àgbégbà pò fún lọ́nkọ́ ni ó sì máa sọ tó bá ti jọ́ gbẹ̀ndà alùkìyàmẹ̀ yìí nígbà tẹ́mi pẹ̀lú rẹ̀ àti òun tá a bá sá lọ bá wọn kí ẹ gbà wá ẹ bá níbẹ̀ lọ kó ṣàánú wa kó là wa nùhànú tó wá sọ pé ìdàbò ilẹ̀ Ibrahim ẹ Ibrahim aleyhi salam á ó tún dọ̀dọ̀ bàbá ńlá wa anabi Ibrahim aleyhi salam wàtí máa sọ fún náà pé anta nabiyullah wa khaliluhu fil ard síbí wọ anabi ọlọ́ni ọ ó sì tún jẹ́ khalilullah ẹni tọ́lọ́wọ́n bá fẹ́ lórí ẹni tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ dé góńgó tí ìfẹ́ ọlọ́wọ́n bá sì kúnnú ọkàn tiẹ̀ náà lókè pẹ̀ ìṣùpàlẹ́nà ila rabbik ìrọ Ibrahim sì kẹ́ fún wa lọ́dọ̀ ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá rẹ̀ anabi Ibrahim ló tún sọ. ẹbí baba ńlá wa àti anabi nuuha aleyhi masalatu wa salam báwọn náà ti ti sọ kí ọlọ́run bá ti bínú lónìí o ní ìbínú kan tí òbí irú rẹ̀ rí tẹ́lẹ̀ tí ó sì tún ní ni ọlọ́run ọba wa ọlọ́run wa ti bínú lónìí ní ìbínú kan tí òbí irú rẹ̀ rí tí ó sì ní láéláé wá èmi mo ti pa àwọn mo ti pa àwọn irọ́ kan tí n ma bí àbádé irọ́ yẹn ó ti já sí lónìí báyìí nafsi nafsi tèmi náà tómi lẹ́rù ó tómi. báyìí la nabi ibrahim aleyhi salam ní ntọ́ka tí tó ti ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ rí láwọn ọ̀rọ̀ tí kìí ṣe rọ́ tó bá tiẹ̀ jẹ́rí rọ́ ọlọ́run bá ti torí rẹ̀ dín. ṣùgbọ́n àwọn anábì ọlọ́run àwọn kì í sọ̀rọ̀ alẹ̀ rárá wọn kì í sọ̀rọ̀ alẹ̀ bíi ju olè kéré ma anabi ibrahim wọn tọ́ka sí bó ti ṣe pé ìyàwó rẹ̀ lọ́mọ ẹ̀yà rẹ̀ ní ìgbà tí mo kọjá ní ilẹ̀ misra wọn ní bó larábìnrin jẹ́ sí ọ ọlọ́mọ ẹ̀yà mi ni nítorí pé pẹ̀lú rẹ̀ nìkan náà jọjọ́ mùsùlùmí gbàdá láyé ibi tí wọ́n wà yẹn bẹ́ẹ̀ ni àtìmọ̀kẹ́ alimuslimu ọ̀kùnrin mùsùlùmí mùsùlùmí ọmọ bó tilẹ̀ jẹ́ pé ọmọ ìyá rẹ lè jẹ́ ìyàwó rẹ kí sọmọ ìyá tí bàbá kan náà ti ìyá kan náà jọ bí yín o. sọ àbẹ́bí Ibrahim ni mo parọ́ ìmọ̀nà tí ń gbégbà síbẹ̀ sí mà nígbà tí ànábì Ibrahim yọ akéèti àwọn òòtà àwọn bàbá ńlá rẹ̀ tó wọn wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n ti léèrè pé à ń tẹ̀sẹ̀ àìsẹ̀ ẹ̀ẹ́dẹ̀rì àlèhẹ́tìnà ẹ̀yẹ Ibrahim èyí tó tóbi jù nù wọn ló ṣe bẹ́ẹ̀ tasaluhum in kanu yantaqun ẹbí wọn léèrè àti tí wọn wó wómúwómú àti tó dúró garandu ẹbí wọn kí ló ṣẹlẹ̀ tó bá tún wọn lẹ́nu tí wọn fi sọ̀rọ̀ anabi ibrahim ọsọkùn ló ń ṣe anabi ibrahim ni wọn ti pa àwọn ọ̀rọ̀ kan ọmọ bí wọn ṣe ṣe lónìí torí ẹ izhabu ila ghairi ẹlọbẹlómi báyìí látúndì ó di rí ẹrí ẹ ọdọdọ anabi musa aleyhi salam àmà sọ fún anabi musa náà pé anta rasulullah ìránṣẹ́ ọlọ́ọ̀ni wọn náà fọdọ́lọ́kọ́lọ́hù bi risalatiki wa bi taklimi ala nnas ọlọ́run ọba ó fún ọ lájùlọ lórí àwọn èèyàn yòókù nípa kó sí ọ níránṣẹ́ rẹ̀ ó sì tún sí ọ lẹ́ni tó bá sọ̀rọ̀ láàrin àwọn èèyàn ọlọ́run ọba bá nàbí musa sọ̀rọ̀ tààràtà ishfa' lana ila rabbi síkẹ́ fún wa lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ anabi musa alayhi salam onótù dáhùn kẹbà àwọn ànábì ṣáájú àríkìmùsẹ̀lẹ̀m báwọn náà ti ṣe dáhùn kọ́lá wọn bá ti bínú kan lónìí o ní ìbínú tí ò bí rú ẹ̀rí ṣáájú tòní tí ò sì ní bí rú rẹ̀ mọ́ lẹ́yìn tòní torí ẹ̀ wa inni qataltu nafsan lam umar bi qatliha èmi náà ti pààyàn kan rí o nígbà tá a wà láyé mo pààyàn kan rí tọ́lọ̀ wọn pa mí látẹ̀kẹ́ ń pa nafsi nafsi tèmi lẹ́rù kò idhabu ila Isa anabi musa ni alọsọdọ anabi Isa ọmọ Maryam alayhi salam awaadi ó di rí ẹyẹ ọdọ dọ anabi Isa atuma sọfún nàkẹ anta rasulullah ìránṣẹ́ Ọlọ́run wọn náà wa kalimatun minhu alqaha ila Maryam wa ruhun min gbólóhùn Ọlọ́run tí í ṣe pé kí nǹkan jẹbẹ kó sì máa jẹbẹ iná lọlọrun bá ti dá ọ àtẹmí kan nínú àwọn ẹ̀mí tọlọ́run bá dá náà lọlọrun ti ṣẹ̀dá rẹ̀ wa kallamta an-nasa fil mahd a sì gbọ́ ipò ọba àwọn èèyàn sọ̀rọ̀ láti gbà tó ti wà lórí ìtẹ́ fashfa' lana ila rabbik sípẹ́ fún wa lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ anabi yìí sọ dáhùn kọ́lọ́run ọba ti bínú níbínú tí òbí irú rẹ̀ tí ò sì ní bí irú rẹ̀ mọ́ láéláé àmọ́ wọn ní sọ fún ṣẹ̀ṣẹ̀ kan kò ní sọ fún kan ọ̀nà tó sọ yìí pé tèmi tọ́mi lẹ́rù ẹ lọ صلى الله عليه وسلم باي آتن دي ريالي قدر النبي محمد صلى الله عليه وآله وسلم أما صفك أنت رسول الله إن أنت الله بانيو وخاتم الأنبياء يولك يا النبي وغفر الله لك سبحانه تسوريجيو ما تقدم من ذنبك وما تأخر اليس سواجاتي تبين نناوي سيرين fashfa' lana ila rabbik sèkè fún wa lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá rẹ̀. anabi sallallahu alayhi wa sallam nínú àdéhìtì ó ń sàlàyé fún wa báwo ló ń ti ṣe jẹ́ aṣáájú fún gbogbo èèyàn lọ́jọ́ gbẹ̀ndà lùkìyà ìdí abájọ anabi ń sàlàyé a sàlọ bá baba ńlá wa ádámù alayhi salam anabi nuh alayhi salam ibrahim alayhi salam musa aleyhi salam isa aleyhi salam oníkàlùkù nínú wọn yẹ pé táwọn táwọn lẹ́rù kẹ́nìkan má dìkú ṣùgbọ́n àná yọ muhammed sallallahu alayhi wa sallam ní ìgbà tẹ́mi pẹ̀lú rẹ̀ àti òun tàbá sá dọ́dọ̀ rẹ̀ anabi ni fa anpaliqu fẹ́ẹ́tì làárùs máa gbéra pálẹ̀ kan náà máa lọ sí di àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ ọba wa fa aqa'u sajidan li rabbi máa ṣubú lulẹ̀ ẹni tó sọrí kalẹ̀ sọ́dọ̀ ẹlẹ́dàá mi thumma yaftahu Allahu alayya wa yulhimuni min mahamidihi wa husni ath-thana'i alayhi shay'an lam yaftahu li ahadin ghayri min qabli ọlọ́run bá wá sí payá fún mi ohun tí màá fi máa yìn ohun tí màá fi máa fi ẹ̀yìn fún sí àgbéga fún léyìí tó ṣe pé ọlọ́run ò fi mẹ́ẹ̀lú mi ìṣáájú mi lónìí ọlọ́run bá wa sọ pé ya muhammed ìrẹ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam irfa ra'sak gbé orí rẹ sókè gbé orí sókè báyìí lọ́lọ́run sọ fún anabi wasal tu'ta béèrè nítorí bá béèrè á fún ọ washfa tushaffa sípẹ́ àgbà ìpẹ́ rẹ faqulu ya rab màá ma sọ pé olúwa ẹlẹ́dàá mi ummati ummati àwọn àjọ mi àwọn àjọ mi ọwọ́ abéèrè kéde bí gbogbo èèyàn lápapọ̀ yóò sá lọ bá àwọn ànẹ́bì títí dọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam ṣùgbọ́n gbàtà ànẹ́bì ọbẹ̀ lọ ummati ummati lọ́tọ̀ ìjọ mi ìjọ mi bẹ́ẹ̀ ni eléyìí kharaja makhraj al-ghalib wala mafhum lahu ọjà rè níjàde pé bẹ́ẹ̀ ni àwọn àjọ tiẹ̀ ńlọ dárúkọ ṣùgbọ́n gbogbo èèyàn náà lọ bá wí pé gbogbo àwọn èèyàn gbogbo àwọn èèyàn ṣùgbọ́n ní pàtàkì jùlọ ìjọ ìjọ pàtàkì jùlọ òtúmọ̀ sí pàwọn míì náà wọ́n tọrọ fún wọn. torí pé lẹ́yìn ìsìpẹ̀ yìí lọ́nà ọbẹ̀rẹ̀ dájọ́ ṣáájú ìsìpẹ̀ yìí kò sí dájọ́ ajẹ́ pé ìsìpẹ̀ ṣiṣẹ́ nù. ọlọ́run wa sọ pé ya Muhammad ìrẹ́ Muhammad adkhilil jannata min ummatika man la hisaba alayhi min al-babil ayman min abwabil jannah gbogbo ẹni tó ṣíṣirò lórí rẹ̀ nínú àwọn àjọ rẹ̀ gbé wọn wá àlùjánnà mú wọn wá àlùjánnà gbalẹ̀ fún apá ọ̀tún àlùjánnà subhanallah gbalẹ̀ fún apá ọ̀tún nínú àwọn àlẹ̀kùn àlùjánnà wa hum shuraka'u an-nasi fima siwa dhalik min al-abwab ṣùgbọ́n àwọn àlẹ̀kùn míì tó yàtọ̀ sílẹ̀kùn apá ọ̀tún àti àwọn àtàwọn àjọ míì wọ́n jọ jẹ́ orogún bẹ́ẹ̀ ni àmọ́lẹ̀kùn apá ọ̀tún táwọn àjọ rẹ̀ lásán subhanallah. báyìí lọ́lọ́wọ́ sọ fanabi sallallahu alayhi wa sallam anabi wa ni walladhi walladhi nafsu muhammadin biyadihi innama bayna innama bayna مصراعين من مصاريع الجنة لك ما بين مكة وهجر مصيالون باتمي من بلدوري مصيبورا mo sì ọlọ́run ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ mo ti búra o ntí ń bẹ láàrin abala méjì ilẹ̀kùn àlìjẹ́nà ìyẹn ni kí àlàfo ilẹ̀kùn àlìjẹ́nà àlàfo táwọn èèyàn máa gbà wọlé wọ àlìjẹ́nà ó tó ntí ń bẹ láàrin ìlú Mẹ́kà sí ìlú Hajar ní Bahrain níbi tó fẹ́ dé nínú riwaayà kan kama bayna Makkata wa Basra ó tó ti ń bẹ láàrin mẹ́kà àti basra mẹ́kà àti basra ní al-iraq ó tún wá nù riwaya mi lọ́dọ̀ imam al-bukhari anabi sallallahu alayhi wa sallam oníkàmá bayna mẹ́kẹ́tà wa himyar ó tó ti ń bẹ láàrin mẹ́kà àti ìlú àwọn himyar ní yemen subhanallah ìsìnkú ẹ̀yìn ó ní ìsìnkú ńlá eléyìí tí ó ti tẹ́lómìn yàtọ̀ sí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìsìnkà yìí ó sì kárí gbogbo ẹni tí ń bẹ ní ààyè ìdúró yìí níjọ́ gbẹndé alqiyam torí lẹ́yìn rẹ̀ nìṣirò ọwọ ayé ṣùgbọ́n wà àlùjánnà gbalẹ̀ fún apá kò sí fẹ́lẹ̀ omi àyàfi ìjọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam kọ́lọ́ wọn sẹ́mi pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú ẹni tí dáadáa yìí tí ó tọ́ sí kọ́lọ́ mọ̀síwá kọ́mọ̀síwá ni ọmọ náà kọ́mẹ́sì àlùjánnà lè wà wá. nínú àwọn àtìpẹ́ tuntun wà òun náà ní ìtìpẹ́ tí Ànábì sallallahu alaihi wa sallam tí ó ṣe kékeré apá kan nínú àwọn àjọ òun kí wọ́n wọ àlùjánnà bí ghairi hisab láì jẹ́ kọ́ lọ́run ṣèṣì rò fún wa. Ànábì ó ti pẹ̀ fún apá kan nínú ọjọ́ yìí kí wọ́n wọ àlùjánnà tó bá gbẹ̀ndẹ̀ al láì jẹ́ kí wọ́n ṣèṣì rò kankan eléyìí ìsìnkàkà ni tí ètò nínú àwọn olùmọ̀ wọn ní kò sí fẹ́ lómi yàtọ̀ sáà nàbí sallallahu alaihi wa sallam bó kí apá mi nínú àwọn olùmọ̀ wọ́n mi tún yìí torí kò kan tó sọ nìkan ni sáwọn ọmọ. ìsìnkì oríṣi kẹta tí ó ṣe fún apá kan nínú ọjọ́ yìí tó jẹ́ mùsùlùmí láwọn ẹni tó ti pé iṣẹ́ wọn ó mú wọn lẹ́tọ̀ọ́ láti wọ náà ó ti di dandan kó fún wọn náà ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam yóò sì gbẹ̀ fún wa pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tí wọ́n ṣẹ̀ tí ó mú wọn dọ́ máa ná kọ́lọ̀ wọn ṣàforíjì rẹ̀ fún wa wọn wọ àlùjáde wọn tún ní eléyìí náà ó tún jẹ́ ohun tá a ṣe àdáyẹ̀rí rẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam eléyìí òṣìṣẹ́ lòmìn bó tilẹ̀ jẹ́ pé apá kan nínú àwọn olùmọ̀ wọn tún ní eléyìí náà tún wà fẹ́lẹ́ mu tó yàtọ̀ sí ànábì sallallahu alaihi wasallam. ìsìnkú orí ti kẹrin oná ìsìnkú tí ànábì sallallahu alaihi wasallam ń ṣe fáwọn kan nínú ọjọ́ yìí tó sì pé àti dáadáa wọn àtàìdá wọn dọ́gba nígbà tí wọ́n gbé dáadáa àtàìdá wọn lórí òṣùwọ̀n níjọ́ gbé dàlùkìyàmù yọ hàn káàdó ọ̀pọ̀ jù kọ̀pọ̀ jù pẹ̀lú èlé kan táàtì ẹ̀sìn ní kí wọ́n wà lè jẹ́nu àìdá ò ti pọ̀ jù pẹ̀lú èlé kan táàtì ní kí wọ́n lọ ná ànábì yóò sì pẹ̀ fún wọn pípọ́ náà mẹ́jọ wọn wọ ná àlùjẹ́nà ní kí wọ́n wọ̀ wọ́n sì rà àlùjẹ́nà wọ̀ tó bá ti lọ́la lùkẹ́yà eléyìí jẹ́ ìsìnkú mi nínú àwọn ìsìnkú tó tún wà fún ànábì sallallahu alaihi wa sallam ìsìnkú orí ti parun tó ti jẹ́ tánàbí sallallahu alaihi wasallam òun náà ní sèké tánàbí ẹsẹ̀ lọ́la gbẹ̀ndẹ̀ al-qiyam fún àwọn kan tó ṣe pé wọ́n ti wọ àlìjánà wọ́n ti wà nú àlìjánà tẹ́lẹ̀ náà yọ wá sí kẹ̀ pé kọ́lọ́ ń ṣe àlékún gíga àpò fún wa nínú àlìjánà kọjá kí àlékún dáadáa kọ́ máa bẹ fún wa nínú àlìjánà ọ̀tún ọ̀tún gíga ọ̀tún dáadáa kọ́lọ́ ń ṣe fún wa nínú àlìjánà àwọn eléyìí wọ́n bẹ ní òsì pẹ̀lú sanabi sallallahu alaihi wasallam jẹta anabi nìkan wà lélẹyìn ni abẹlómi tún bẹ nínú àwọn èèyàn tó náà tún lè ṣerú ìsìnkú ẹ̀yìn ní apá nínú àwọn olùmọ̀ wọn ní bẹ́ẹ̀ ni ẹlòmíì náà lè ṣerú ìsìnkú ẹ̀yìn pàápàá jùlọ nítorí àdéhùn tó wá láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala Nabi sallallahu alaihi wasallam ó ní inna Allaha azza wa jalla la yarfa'u ad-darajata lil-'abdi as-salih. في الجنة فيقول يا ربي أن لي هذه فيقال باستغفار ولدك لك رجاله رجال الصحيح wọ́n ní ọlọ́wọ́n bá yọ máa ṣe àgbégàkù fún èèyàn nínú àlùjẹ́nà èèyàn máa wá béèrè béèrè olúwa ẹlẹ́dàá níbo làgbéga inú ti wá o kí ni sábàbí rẹ̀ ọlọ́wọ́n wá dá lóhùn yóò ní sẹlẹ lè wa bọ nítorí àforíjìn eléyìí tí ọmọ rẹ tọrọ fún ọ àforíjìn tó ọmọ tọrọ fún ọ lẹ́yìn ikú rẹ ló ṣe sábà bí àgbéga kò yí nínú àlùjáde ọ̀nà tó sì gbà wá nínú àwọn àsìpẹ̀ eléyìí tó tún wà tó jẹ́ tànàbí sallallahu alaihi wa sallam òun náà ní fún gbogbo mùsùlùmí. tọ́lọ̀ ń kọ́ pé kọ́kọ́kọ́ wọ nánà ṣáájú anábì ó sì pẹ̀ fún wa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ burúkú tí wọ́n gbélé ayé ṣe wọ́n sì mójútó Islam wọ́n ń sin lọ́n lójú méjèèjì ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n tún ṣẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ burúkú ìlú ti sábà bí wọn láti kọ́kọ́ lọ nánà kó di pé wọ́n wàá wọ àlùjánnà anábì sallallahu alaihi wasallam yóò sì pẹ̀ fún gbogbo ẹni tí ó lẹ́tọ̀ọ́ láti máa bẹ nínú nágbére kése táwọn mùsùlùmí tí wọ́n gbà fọlọ́ ànábì ó sì pẹ̀ fún wa pé kí wọ́n kó wọn kúrò nínú náà wọ́n kó wọn sálì jẹ̀ nà lọ́fà láti sọ pé kó oríire tó ti ẹ̀jẹ̀ mùsùlùmí oríire náà ọlọ́njọ́ bá wà kalẹ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí kódà kó ti kó ti kọ́kọ́ wọ náná àní kò ní í ṣègbè sínú náà yọ pàpà wà lẹ́jẹ̀nà lọ́jọ́ kan náà kọlọ́mọ sì ní pẹ̀lú rẹ̀ lọ́mọ náà kódà ọlọ́mọdé agbábẹ́ kọjá jókòó ń díẹ̀ alìjẹ́nà ni ojú àmà lọ tààràtà tó bá jẹ́ òkè dàlùkìyà nínú àwọn àtìpẹ́ tó tún jẹ́ta nàbí sallallahu alaihi wa sallam tí ò sì sẹ́lò mí kàtó sànàbí ọ̀nà ẹni ṣe fẹ́ àìkúhu kì í bá a kó sọ̀ ìsìnkẹ̀tà nàbí sallallahu alaihi wa sallam ń ṣe sápá kan nínú àwọn kèsìrì ìsìnkẹ̀tà nàbí sallallahu alaihi wa sallam ṣe sápá kan nínú àwọn kèsìrì tọ́ba yọ̀ǹda fún pé kó ṣìpẹ̀ wọn ò sì ní ṣìpẹ̀ sẹ́nìkan àyàfi sẹ́ni tọ́lọ̀ ń bá yọ́nú sí ọlọ́run ọba ò sì yọ́nú sí kèfèrí kò yọ́nú sí kèfèrí kò yọ́nú sí ká ṣe kèfèrí sùn ó ní wala yarda li ibadihi al-kufr ọlọ́run ọba kì í yọ́nú sí pé káwọn ẹrú òun ṣe kèfèrí sùn ọlọ́run ẹlẹ́dàá wa kì í yọ́nú sí kí àwọn ẹrú òun ṣe kèfèrí sùn báwo wá ní tìpẹ́ fún apá kan nínú àwọn kèfèrí bẹ́ẹ̀ la béèrè eléyìí jẹ́ ìsìnkú tí òṣìṣẹ́ lòmí ẹlòmí òsì tọ́lọ̀ ń gbà fún kíkó ṣerú ẹ̀ yàtọ̀ sànàbí Muhammad sallallahu alaihi wa sallam kó sì gbà kíkọ́ náà yóò sì pẹ̀ fún gbogbo káàsì àyàfi fún ẹ̀gbọ́n bàbá rẹ̀ tí ń jẹ́ Abu Talib Abu Talib ṣe gudugudu méje yàyà mẹ́ta lórí àti dáàbò bo anabi wa muhammed sallallahu alayhi wa sallam kò jẹ́ kí ọwọ́ aburú ọ̀kan kò sì jẹ́ kí ojúkójú kó rí gbèsè kò jẹ́ kí àwọn ẹni ibú kí wọ́n rí ìjàmbá kan ṣe fún un ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí bàbá yìí ti ṣe gbìyànjú láti dáàbò bá síwájú ẹ̀dá wọ́n mà ṣe ṣe ṣe pé kí bàbá yìí ó gba islam bàbá yìí kọ̀ ọkọ̀ láti gba islam náà lọ́la ń sọ pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ìwà nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam bọ́lá ti ṣe ní kọ́ ọgá tó tọ́ ọgá tó gbogbo èèyàn yókù lọ ọ̀ lágbára láti ti ka ara rẹ sẹ́ni tó ọba fẹ́ mọ̀nà ṣùgbọ́n lọ́wọ́ bá ní sẹ́ni tó ọba fẹ́ mọ̀nà torí àdúgbò sọ́lọ̀ tó fi wá mọ̀nà. Abu Talib kò sí bá nàbí òṣèṣe tó nígbà tó kù sẹ̀rẹ̀ kó kú ọwọ́ àtọ́lá ìdarí lọ́wọ́ gbólóhùn tí a fi bọ́ ọwọ́ ẹ̀wì jàre wájú ọlọ́njọ́ gbé dàlùkìyàn ó lòun ní wì tó ráwọn olórí ikú ẹ̀dá bẹ lọ́dọ̀ rẹ̀ ń gbàdà àwọn sọ pé sọ́ọ̀sọ́ ó fẹ̀sìn bàbá rẹ̀ lẹ̀ àbí nǹkan sí ọ ó sì torí ọmọ àbúrò rẹ̀ ó fẹ̀sìn bàbá rẹ̀ lẹ̀ àbútọ́ ni ọmọ kún kẹfẹ́rí eléyìí lọ́sà làbúrò bàbá ànábì ti ń jẹ́ al tó ń gbogbo ìyẹn tó sábà fún ọ gbogbo ìgbọ́n títọ́ náà fojú wì nítorí àti dáàbò bọ́ kí ló rí ti ṣe láǹfààní tó bá ti jẹ́ ọ̀gbìn dàrú kìá anábì ni mo bẹ lọ́n fún ọlọ́run sì gba àdúrà kò yá wọn náà kò sí àlìjáná fún káfíìrì kankan káfíìrì kan ò ní sí nàgbà náà àlìjáná kò tó wọ náà iná tààràtà náà ni wọn máa gbé torí inú gbó ládẹ́tẹ̀ gbé kọ̀sọ́nà àlìjáná fún káfíìrì. yọ wọ ná ṣùgbọ́n ìyà tí ọ̀jẹ̀ nù ná yóò fúyẹ́ díẹ̀. bó ní aná anábì ní bàtà aná bàtà aná méjì ní ọmọ abẹ́lẹ́sẹ̀ nínú ibẹ̀ ọmọ yẹn ni pé inú òní máa jó látòrí délẹ̀ ẹsẹ̀ náà ní bí náà bá ti ń jó gbanú bàtà bẹ́ẹ̀ lọ́pọ̀lọ́ máa sọ subhanallah ọlọ́dà kò má ṣe mi pẹ̀lú rẹ èwo lọ́wọ́ sàn nù ná èwo lọ́ sàn òun tún sàn tá a bá wò sáwọn yòókù náà àwọn ọ̀daràn tí ọ̀bẹ nù ná kí ẹ sàn torí pé ẹni tí náà ń jó látòrí délẹ̀ wọn máa wò pé ah ìbáṣe pé tòun tiẹ̀ jẹ́bi tiẹ̀ wọn náà ń pariwo tiẹ̀ sàn pàbó òró ni. كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب الله gbogbo ìgbà tí àwọn ọmọ bá ti lè jiná a tún sọ torí pé awọ ní jẹ́ amadun ní jẹ́ amadundun ná bí awọ bá kó lára kò ní mọ̀ pé náà ń jọ awọ wọn dọ̀tún kí o lè jẹ wọn torí lásán ìní náà máa o ti máa ẹ wá o ní náà ti ń ọpọlọ sì ń sọ subhanallah. أقول قولي أستغفر الله العظيم لي ولكم استغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله nínú àwọn àsìkò ẹ̀ tó ti jẹ́ tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó náà ní ìsìkò ẹ̀ ilé tànàbí ó ṣe fún àwọn ará Madina àwọn ará Madina alápọ̀nlé ìlú ànábì sallallahu alayhi wa sallam àwọn tó bá jẹ́ mùsùlùmí nínú wọn ànábì ó ṣìkò fún lẹ́yìn wọn yóò tún ṣìkò fún àwọn ará Makka lẹ́yìn wọn yóò tún ṣìkò fún àwọn ará. at-Ta'if bó tilẹ̀ jẹ́ pé o ti gbọ́ sáájú pé yóò sì pẹ̀ fáwọn mùsùlùmí lápapọ̀ bọ́ọ̀ bá bọ́ sínú ọ̀kan nínú wọn wọ́n bọ́ sínú ìkejì ṣùgbọ́n ìsìnkú eléyìí ìsìnkú kan ọ̀tọ̀ ni eléyìí tó yàtọ̀ tó jẹ́ pé yóò ṣe lẹ́yìn náà àwọn ará ọ̀pọ̀ eléyìí ò túmọ̀ sí pé ẹni tó bá jẹ́ lárúbáwá yàtọ̀ sẹ́ni tí ò jẹ́ lárúbáwá torí lábẹ́ òfin ọlọ́run ọba tiwa nígbà tí ọlọ́run ọba tó ń sọ nípa kíláàsì tábà lọ sí hajj tamattu àbí hajj qiran ọlọ́run ṣàlàyé wípé á pẹ̀ran hajj ẹni tí ò bá wá rí ń hajj ajẹ́pọ̀ nísìnyí ọgbà àwọn ẹjọ́ mẹ́ta nígbà tá a wà ní àsìkò hajj tọ́ba wọn padà délé yóò gbà àwọn ẹjọ́ méje yóò fi kún mẹ́ta tilka ashratun kamila mẹ́ta àti méje ó di mẹ́wàá pérépéré dhalika liman lam yakun ahluhu hadiril masjidil eléyìí jẹ́ tẹni tí kìí ṣọ̀kan nínú àwọn olùgbé agbègbè Mẹ́kà bọ̀wọ̀ ẹni tó bá ń gbé lu Mẹ́kà àbí bá ń gbé nu haram àwọn tí wọn wọn bá ṣe tamattu wọn bá ṣe hajj tá n pín qiran àwọn ò ní pẹ́ ẹran kankan wọn ò ní pẹ́ ẹran kankan ìdájọ́ yìí ọkàrí ẹni tó jẹ́ ọmọ Mẹ́kà àbí ẹni tí kìí ṣe ọmọ Mẹ́kà ṣùgbọ́n tí ń gbé Mẹ́kà torí mùsùlùmí jọ ní gbogbo wa ìdájọ́ tó bá ti kárí ẹnìkan ọkàrí ẹlòmíì islam kò ní í ṣe pẹ̀lú ẹ̀yàmẹ̀yà kò ní í ṣe pẹ̀lú kí ó nílò ọmọ ìlú ẹ̀ àbí kélédì ọmọdé ẹ̀ a'udhu islam ní í ṣe pẹ̀lú ògbàgbọ́ ni gbogbo ẹni tó bá ti ṣe islam ó ní mùsùlùmí àkókò tí wọ́n máa ń sọ yìí pé mùsùlùmí dà ó rí pé àti dúdú àti funfun gbogbo wọn náà ní ọjọ́ ìyọjú pé mùsùlùmí làwọn mùsùlùmí funfun kò fi nǹkan kan dáa ju mùsùlùmí dúdú lọ. kẹ́rù ti jẹ́ kí mùsùlùmí dúdú kò fi nǹkan kan dáa ju mùsùlùmí funfun lọ bí ọba sí ìpayọ̀ lọ. yá ayyuhan nas inna khalaqnakum min dhakarin wa ó ń untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum 'inda Allahi atqakum. ẹ̀yin èèyàn àtàrà ọkùnrin kan obìnrin kan anabi adam alayhi salam ìyá ńlá wa hawa alayhi salam. látara àwọn méjèèjì ní gbogbo wa ti sẹ́wọ̀ a sì wá sẹ́yìn ní ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ìran oríṣiríṣi torí kálí bá máa dára yín mà ní yéésì nítorí bá máa yapa bá máa sọ̀tà ara yín rárá inna akramakum indallahi atqakum ẹni àpọ́nlẹ́jù nínú yín lọ́dọ̀ ọlọ́run òun náà máa ń bẹ̀rù ọba yìí torí kò bá jẹ́ wọn ọmọ nàìjíríà iná ló ń gbé madina ó ti dọ̀kan nínú àwọn ará madina àbí ló ń gbé mẹ́kà ó ti dọ̀kan nínú ará mẹ́kà àbí ló bá ń gbé pọ́ọ̀ì ó ti dọ̀kan nínú àwọn ará ọ̀pọ̀ ìfò torí ẹ̀ anabi sallallahu alaihi wa sallam yóò sì pẹ̀ fún àwọn eléyìí tọ́ba dídọ́ gbẹ̀ndẹ̀ alqiyam ẹni mùsùlùmí nu wọn kò sí ìsìnkú ẹ̀fún kẹsì o tọ́ba yẹ ní Abu Talib tí wọ́n ṣe àyọkúrò rẹ̀ o ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ abdulmalik ibn ọ̀bẹ́n ibn abed láti ọ̀dọ̀ abdulmalik ọmọ abed ó ní ma gbọ́ tí anabi muhammad sallallahu alayhi wa sallam ti sọ yìí pé awwalu man ashfa'u lahu ahlul madina àkọ́kọ́ ẹni tí màá sì pẹ̀lú tó bá ti dọ́gbìn ní alqiyam làwọn aráàlú almadina àwọn aráàlú almadina tí wọ́n ń bẹ́ẹ̀ láti ìgbà tí ìsìláàmù ti wọ́ bẹ̀ títí dídọ́ gbẹ̀ndà al-qiyama tí wọ́n bá ṣe ìsìláàmù. thumma ahlu Makkah lẹ́yìn rẹ̀ lọ́kàn àwọn ará Makkah gbogbo ará Makkah láti ìgbà tí wọ́n ti gba ìsìláàmù tí wọ́n ti ṣe ìsìláàmù kú àtàwọn tí máa ń bẹ́ẹ̀ dídọ́ gbẹ̀ndà al táwọn náà ṣe ìsìláàmù. thumma ahlu Ta'if lẹ́yìn àwọn ará Makkah lọ́kàn àwọn ará ọ̀pọ̀ọ́ẹ́sì àwọn eléyìí anábì sallallahu alaihi wasallam yóò tún sí pẹ̀sìn wọn. al-Imam al-Bazzar àti at-Tabarani àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé jáde. ẹgbàá wọn ni tún wà nínú Sahih al-Imam nípa àsìpẹ̀ ilé anábì sallallahu alaihi wasallam tí ó sì fáwọn ará Madina ládàáyárí ládàáyárí níbi tó ti sọ yìí pé. لا يثبت على لأوائها أحد إلا كنت له شهيدا وشفيعا أنا صلى الله عليه وسلم ولا نكون تسور لولي اللي يقعد أجو أجو تما سلين مدينة بيورو بوركو أجوتو سلا غارا أتي يقعد تما سلين أجو أجو للمدينة ẹnì kan ò ní ṣe sùúrù lórí ẹ̀ illa kuntu lahu shahidan wa shafi'a àyàfi kí n jẹ́ni tí ó jẹ́rìí fún tí ó sì sì pẹ̀sán tó bá di lọ́la lókè yá. ó tún wá nínú ẹgbàá wa mi láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam oní man istata'a minkum an yamuta fil madinati falyaf'al فإني أشفع لمن مات بها رواه الإمام الترمذي anabi sallallahu alaihi wa sallam ó ní gbogbo ẹni tó bá ṣe é ṣe fún nínú yín láti kú sí Madina kọyà kú síbẹ̀ ẹni tó bá ṣe é ṣe fún láti kú sí ìlú Madina kọ́ máa gbé bẹ́ẹ̀ títí tọ́jọ́ kú rẹ̀ ó fi pé kọyà síbẹ̀ torí pé èmi ó sì pẹ̀ fún gbogbo ẹni tó bá kú sí Madina èmi ó sì pẹ̀ fún gbogbo ẹni tó bá kú sí Madina subhanallah lẹ́yìn eléyìí. náà ní ìsìnkú oríṣi kẹsàn-án shafa'atun 'ammah ìsìnkú eléyìí tó ṣe é pé ọwọ́ ń bẹ fáwọn èèyàn oríṣiríṣi lọ́tọ̀ọ̀tọ̀ ìsìnkú yìí àwọn múmìnì wọn àwọn ọ̀ránṣẹ́ ọlọ́run àwọn ànábì yòókù tó yàtọ̀ sanabi sallallahu alaihi awọn àwọn náà sìnkú àwọn màláíkà àwọn náà àwọn olùṣe rere nínú àwọn ẹrú ọlọ́run tó jẹ́ mùsùlùmí àwọn náà sì pẹ̀ àwọn ọmọ wẹ́wẹ́ tó ṣe pé àwọn ti kú ṣáájú àwọn òbí wọn àwọn náà sì pẹ̀ tó bá ti jẹ́ ọ̀gbìn dàgbìyà. ṣùgbọ́n ìsìnkẹ́ gbogbo àwọn èèyàn wọ̀nyí kò lè wáyé o láì jẹ́ pọ́lọ́ yọ̀ǹda pé kí wọ́n pẹ̀ kò sì lè ṣẹ àyàfi kí ọlọ́run ọbọ̀ yọ́nú sẹ́ni tó ń fẹ́ sí pẹ̀sùn pé kí wọ́n sì náà lọ́lọ́run فلا تنفعهم شفاعة الشافعين ìsìnkú àwọn olùsìnkú kò ní ṣe wọn láǹfààní náà ló ti rí yẹn àwọn anábì mi náà sìnkú àwọn mẹlẹkọ sìnkú àwọn olùsèrèrè nínú àwọn ẹrú ọlọ́ọ̀dẹ́jẹ́ mùsùlùmí àwọn náà sìnkú àwọn ọmọ wẹ́wẹ́ wọn ti kú ṣáájú àwọn òbí wọn kó tó di pa àwọn ọmọ yẹn bàlágà àwọn náà kú sìnkú tọba dídí ọgbẹ́ndà lọ́kẹ́yà. ọ̀hán nínú ẹgbàá wọ̀rọ̀. láti ọ̀dọ̀ alḥarith ọmọ qais radiyallahu anhu anabi ni inna min ummati man yadkhulu aljannata بشفاعته أكثر من ربيعة ومضر تزاد بنين جميع أن تسكلا تاريخ كبيره àwọn èèyàn tí ó tara àsìpẹ́ rẹ̀ wà lìjánà wọ́n pọ̀ ju òǹkà ẹ̀yà rọ̀bíyà àti mudar lọ léèyàn subhanallah kìí sísá ànábì ọ̀kan nínú ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí túmọ̀ sí pé òdodo ní ìsìnkú ẹ̀ kò sí iyèméjì nípa rẹ̀ ànábì sallallahu alayhi wa ni ó sì pẹ̀ àti pé àwọn àsìkò kan ń bẹ tẹlomi ò lè rí ṣe tàtà sànàbí sallallahu alaihi wasallam àwọn àsìkò míì ti ń bẹ tọ́lọ̀ wọn tún fún àwọn ẹrú ọlọ́run míì náà ṣe táwọn náà tí wọn kì í ṣe ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n o gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó kí mùsùlùmí kó mójútó sìn rẹ̀ kó mójútó ṣíṣe tọ́lọ́run kó mójútó títẹ̀lé tànábì sallallahu alaihi wa sallam ní kọ̀kọ̀ rẹ̀ àti ní gbangba rẹ̀ nítorí pé ìṣìpẹ̀ bí ọba ṣẹ lórí rẹ̀ ìwọ ló ti kọ́kọ́ sánà dáadáa kalẹ̀ fúnra rẹ̀ sísánà dáadáa nípa kó jẹ́ mùsùlùmí kó o sì jẹ́ni tó máa tẹ̀lé tànàbì sallallahu alaihi wa sallam sísánà dáadáa nípa kó o jẹ́ni tó jìnnà sí ìṣekèsè rí kó o sì ṣọ́ra fún gbogbo àdádálẹ̀ nítorí pé ẹni tó bá kú lórí islam tó sì kú lórí pé nítẹ̀lé tànàbì sallallahu alaihi wa sallam òun lẹni tá a ran kan àsìpẹ́ fún kódà kó ṣe pé tún láwọn ẹ̀ṣẹ̀ ní ìtọ́sẹ̀ lópin ìgbà tí ọba ti sí ìṣẹ́bọ sọ́lọ̀ ọba nínú ẹ̀ tó sì jìnnà tẹsẹtẹsẹ sí gbogbo àdàdálẹ̀ gbogbo ẹni tọ́lọ́run bá bá ti ṣe kòńgẹ́ eléyìí kò sí tàbí ṣùgbọ́n pé kò ní pàdánù ọ̀kan nínú àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àsìpẹ́ eléyìí ti ń bẹ sánàlì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. kọ́wá mọ́ra láti máa wá ìsìpẹ̀ lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ nítorí pé ọlọ́run ba ló ní ìsìpẹ̀ kìí ṣe sẹ́lòmíì tó yàtọ̀ sí òun nìkan ló ní ìkápá lórí ẹ̀ ẹlòmíì ò ní ìkápá lórí ẹ̀ àti pé ẹnìkan nínú àwọn ẹrú ọlọ́run kò sí tí ó ṣìpẹ̀ níwájú ọlọ́run láì jẹ́ pọ́lọ́run bá yọ̀ǹda fún bẹ́ẹ̀ ni kò sì sẹ́nìkan nínú àwọn èèyàn tẹ́nìkan ó ṣìpẹ̀ fún láì jẹ́ pọ́lọ́ wọn bá yọ̀ǹda pé kí wọ́n sì pẹ̀ fún un. eléyìí ló túmọ̀ sí pé kọ́mẹ̀jì ẹni tí ó lọ sí nà tí ó máa wá tí ò sí lọ́dọ̀ ẹni tí àti lè rí tí ó máa wá ìsìpẹ̀ lọ́dọ̀ ẹni tí ò lè lálàá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ a máa wá ìsìpẹ̀ lọ́sọ́dọ̀ ẹni tó jẹ́ ẹni tí kìí ọlọ́run ọ̀tọ̀ ọlọ́run ọba ní pọ́nbélé lọ́wọ́ ń tọrọ pé yóò sì pẹ̀ fún ọ tó bá Ọ dájú pé lọ ń ara rẹ jẹ o ó sì lè rẹ nìkan ṣe bí èso rí ara rẹ ẹlòmíín wà nínú àwọn èèyàn tó ṣe pé ọ̀dọ̀ àwọn ṣéwù aládàádáálẹ̀ àwọn ẹni tó tako súnà àwọn ẹni tí ò máa ń ní súnà ọ̀dọ̀ àwọn ló ń wá ti ń lójú báyìí kí rẹ òun ti ń ọ lójú jọ́gbìn dàrú fìyàn òun olùwọ́n sì pẹ̀sùn yín lọ́dọ̀ oníbodè tẹ́ẹ̀sì rọ́nà gbà ọ̀mọ bọ́ọ̀n ó ti ṣe rí ó sì ń sin yín lọ́kàn balẹ̀ ẹni tí ọ̀mọ ara rẹ̀ ṣe ń sọ fẹ́lú ní ìpé kò ní í sòrò subhanallah ọ̀pọ̀lọpọ̀ ṣàdédé ṣìnà wọn ṣàdédé dẹni tó sì ìlànà Ànábì sallallahu alaihi wasallam sílẹ̀ àyàfi lérò ń gbà ọ̀nà táwọn gbà kọ́kọ́ àwọn jẹ́ni tí ọ̀dà àwọn ẹni táwọn fi ṣàtẹ̀gùn láàrin àwọn sọ́lọ̀ wọ́n gbà wọn mọ̀nà nítorí wípé àwọn eléyẹn àwọn mọ ọ̀nà àbújá téèyàn lè rìn téèyàn lè tọ̀ tí ó fi tètè gbọ́ sálì jẹ́nà kò rí bẹ́ẹ̀ o má ti kún ọjọ́ wọn náà má sì kan ara rẹ jẹ́ o. ọ̀gá mi mẹ́lẹ̀kìn fi sẹ́mi àwa ti látọ̀ ní ìṣẹ̀fẹ̀ àtúnṣe إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى ọlọ́ni mélòó mélòó làwọn mẹ̀lẹ́kà ti ń bẹ nínú sẹ́mà wọ́n pọ̀ jọjọ ìwọ ọlọ́run ọba wa ẹlẹ́dàá wa nìkan ló lè mẹ́yìn òǹkà wọn. mẹ́tì tí wàá pọ̀ tó ń ọlọ́ni tí gbogbo wọn bá sí pẹ̀sẹ́ nìkan ìsìnkú ẹ̀wọ̀n oníṣẹ́nìkan láǹfààní kán ṣáájú kọ́nà wọn tó yọ̀ǹda pé kí wọ́n sì pẹ̀ ṣáájú kọ́nà wọn sì tó yọnu sẹ́ni tí wọ́n sì pẹ̀ fún sáwọn ẹni tó àwọn à ń pè lọ́sàn àti lóru àwọn ẹni tó ń pè ń ṣe wù rẹ yẹn àwọn lọ́wọ́ tó màláìkà ni àbáwọn ju màláìkà lọ lófin wò pé tiẹ̀ ò ní ṣòro tó fi wá jẹni tó sínà débi pé gbogbo fèrè tí wọ́n ń san kò tiẹ̀ kẹ́sìn pọ̀ gbọ́ dípò pé ó tiẹ̀ sìn tí wọ́n ń pè àkíyèsí rẹ lọ sídìí rẹ sí wa. ọ̀dọ̀ wa wa o níjọ́ ọba ti rí ndí títẹ̀lé tọ́lọ́ tó bá rí ndí títẹ̀lé tà Nábì Muhammad sallallahu alaihi wa sallam wàláhi ò lè rí nídìí àdàdálẹ̀ èmi gbàgbọ́ lódodo gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ìwọ náà yẹ kó ṣèyẹ méjì pàǹdàbí wa muhammad sallallahu alaihi wa sallam ọmọ abdullahi ọmọ amina aráàlú mẹ́kà tó ti inú ran kùrẹ́ẹ̀sì jáde lọ́lọ́run bá rán sí wa ó lọ́lọ́run sì ní ká máa tẹ̀lé lánàá rẹ̀ kí sí ẹlòmíì tó yàtọ̀ sanabi muhammad sallallahu alaihi gbogbo gbàtà bá wà rẹ́ nìkan tó gbé sọ́tọ̀ ẹnìkan kọ́lé rẹ̀ pé ṣé ewu tó nù àbó di sọ́tọ̀ ẹnìkan máyà ó di mánú ọkàn ó dájú ẹsìn yí onítàn pẹ̀lú gbogbo ẹnu yín pé ó ti ṣìnà ó ti fojú ọ̀nà sílẹ̀ tọrọ fẹ́ fi tànàbì gba pààrọ̀ nù ẹnìkan sì ní ti tànàbì Muhammad sallallahu alaihi wasallam gba pààrọ̀ àyàfi kọjá ikú onítàn ìṣìnà ni ọ̀jẹ̀ tiẹ̀ ọlọ́run dàpọ̀ má ṣe mi pẹ̀lú yín lọ́nà torí di eléyìí ọ̀gá Adam alayhi salam anabi muhammed sallallahu alayhi wa sallam ẹni tó sọ fún wa yìí pé àní kò sá anabi tí ó bẹ láyé tí ó bọ̀ láyé tí ó kọ̀ láti tẹ̀lé tòun tí ó sì ráyé gbé bó wàá là ó kò sá anabi náà tọ́lọ́mùbá tají tó sì gbọ̀n láyé tí ó tí ó rọrùn fún láti gbélé ayé láì jẹ́ pọ́ tẹ̀lé tòun bó ni wọ́n sọ àmà tẹ̀lé tẹ̀lómi tó yàtọ̀ sá anabi muhammed sallallahu alayhi wa sallam ọmọ fòrú. ọmọ kọsán ọmọ kòṣewu kan abdulkadir jelani amadu ibrahim kí làwọn eléyìí jẹ anabi muhammed sallallahu alayhi wa sallam atara wa jẹ ọmọ tara rẹ jẹ ó lérò pọ ntọ lọ́wọ́ bá jẹ ọlẹ fọtò malé ọlẹ mamato ọlẹ maya lórí kíni kí ló fi yàtọ̀ sí àwọn ẹlẹ́sìn kiri yó táwọn náà anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run dákun má ṣì wá lọ́nà lẹ́yìn tó ti ṣì wá mọ̀nà ọlọ́run dákun ràn wá lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba tí a máa ṣẹ̀mí gbogbo gbàtà bá máa bẹ láyé mùsùlùmí gbogbo gbàtà bá sì gbẹ̀mí wa gbẹ̀mí wa ní mùsùlùmí ìwọ ọlọ́run ilé tó ti wá pèsè kalẹ̀ di àwọn mùsùlùmí tó tẹ̀lé lánàá anabi muhammed sallallahu alayhi wa sallam ní alìjẹ́nà ọlọ́run dákun má ṣì lé wa ẹnìkankan nínú wa ọlọ́run dákun gbà wá là wá iṣẹ́ tó gbé wa wà alìjẹ́nà àánú rẹ̀ là ń tọrọ ṣe wá lọ́kàn nínú ẹni tí ó là wọ́n sì ṣe wá lọ́kàn nínú ẹni tí ó ṣègbè. fárántí pinnu tọ́lọ̀ máa fi sànú àwọn ẹrú ẹ̀ tó fi máa ń gbàdúrà wọn ó náà ní ṣíṣe àṣàlátù fanabi Muhammad sallallahu alayhi wa sallam ṣáájú àti lẹ́yìn ìgbà tá a bá parí àdúrà eléyìí a máa ṣe sábà bí kádùá ó tètè gbà. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم اجعل كل قضاء قضيته لنا خيرا اللهم اجعل كل قضاء قضيته لنا خيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله